Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. Ọmọ tó bá wọlé ẹ̀kọ́ Mupulihun, oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. muflihun group of schools ni ẹja máa lo ẹ má wẹ̀yìn. báwo kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery dss class tẹ́kọ̀ọ́ kéwù àkọ́gbóyèdè sanẹ́wì òsì ní gbẹ̀yìn. sound qualitative islamic and western education competency in arabic language basic and memorization experience and competent teachers sound islamic training well-equipped science laboratory home economics laboratory conducive learning atmosphere good moral of women kọ̀mpútà application kit báwùjì dọ́dọ̀ wọn rè muslim ìfẹ́lódún ìdíòbí area ìbàdàn bákan náà ni wọ́n wà ní muslim mọ́fọ́lárò ajibola street beside alafia bread bakery ìbàdàn telephone zero eight zero five two six one five three zero eight láti jèrè ayé àti àlùkìyàmà ẹ jẹ́ mọ́ àwọn ọmọ wa lọ sí muflihu. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. أعوذ بالله السميع العليم من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله àti ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun schools tó wà ní àdúgbò muslim fẹ́lódò ìdí òbí tí ẹ̀ka iléèwé wa tó wà ní muslim masfala road ajibola street nílùú ìbàdàn tí aṣonígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́hún àlékún dáadáa àlékún orí àlékún àgbéga bá ṣe fún ìwé mufleon schools gbogbo àwọn tó wá kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ pátá nínú òbí alágbàtọ́ àti gbogbo àwọn mùsùlùmí míì ọlọ́run jẹ́ àjọ soríire ayé àtijọ́ gbèǹde alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà látinú alukur'an ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa عبد الرحمن بالو غونتيو تي مان كا قران فوا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. ọlọ́run bá ní fún àwọn ọmọ ẹ̀ ní ẹ jẹ́ kí a gbọ́ síkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa míì anas rashid hashim. qala rasulullahi sallallahu alayhi wa sallam sibabu muslimi fusuqun wa qitaluhu kufrun rawahu al-bukhari wa muslim translation the prophet of allah may allah's blessings and peace be upon him said abusing a muslim is an act of disobedience to allah while fighting him is a tantamount to disbelief translated by Buhari muslim Lessons from the Hadith. One, Islam frowns at abusing Muslims. Two, Islam forbids fighting among Muslims. Three, Muslims should move away from untruths of vulgar and abusive words. Ọlọ́run jẹ́ káwọn ọmọ ẹ̀hún sórí rẹ̀ ayé àtúmọ̀ àtọmọ ẹnì kọ̀ọ̀kan wá o kò sì má jẹ́ kí wọ́n gbàgbé èèmọ̀. Ẹ̀yin arúsẹ̀ Ọlọ́run a tún fẹ́ bẹ̀rẹ̀ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ mìíràn nínú Ramadan rédíò programu wa fourteen forty seven yìí èyí tá a pe àkọlé rẹ̀ ní almoinat alaterkil maasi factors aiding in abandoning sins àwọn nǹkan tí máa ń ranni lọ́wọ́ tí máa ń kúnni lọ́wọ́ láti jìnnà sẹ́ṣẹ̀ láti gbé ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ ẹ̀yẹ́rúfẹ́ ọlọ́run bí rọmọdọ́nà ṣe wọlé kálukú wa bá dẹni ọlọ́run a bá mú ẹsẹ̀ a bá jù sẹ́yìn táwẹ̀ bá wá lọ tán bó o là ṣe ní padà síbi ẹsẹ̀ ìyẹn la ṣe fẹ́ lo bí ẹ́písòdù méjì àbí mẹ́ta kan lórí àwọn tí ó kàn wá lọ́wọ́ tá a fi gbé ẹsẹ̀ jù sílẹ̀ àǹfààní alákọ̀ọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ àlùmáṣíyà tàrífù lùmáṣíyà àwọn àǹfààní ìtumọ̀ àkọ́kọ́ tá a lè fún ẹ̀ṣẹ̀ òun ni khìláàfù tọ́ à ìdàkejì títẹ̀lé tọlọ́hun ìdàkejì obedience disobedience ọlọ́run ní a ṣe nǹkan báyìí àwa sọ fọlọ́run pé nítorí a ṣe wọn àní ṣe àbọ̀ ọlọ́run ní ẹ má ṣe nǹkan báyìí ìtọ́lọ́ ní a má ṣe òun ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ òun nìyẹn àwọn àfọ̀ wa mú àwọn ìtumọ̀ tó pọ̀ wá wọ́n lára ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ ní tẹ́ríkùlì màmúrọ̀t àlùmàmúrọ̀t òun ni commandment àwọn nǹkan tó pa wá láṣẹ ara ẹ̀ ní ká kírun àfẹ́ni tí ọ̀bá kírun ẹlẹ́ṣẹ̀ ni ara ẹ̀ ní kóbìnrin mùsùlùmí ó lo ìjáàbù ẹni tí ọ̀bá lo ìjáàbù ẹlẹ́ṣẹ̀ ni ẹni tó lówó lọ wọ́n ní ayọ zàká rọmọdọ́ọ̀nù làwọn ẹ̀tí ládàmọ́ ẹ pọ̀ olówó lọ ọ̀bá yọ zàká ẹlẹ́ṣẹ̀ ni ọ olówó lọ yẹ kọ́ ọ lọ ájì ọ lọ ájì ẹlẹ́sẹ̀ ni ọ́ àwọn àlìmọ̀ọ́rọ̀ wọ́n ní ká ṣe dáadáa sóbì wa ìwọ ọmọ tó ṣe dáadáa sóbì rẹ ẹlẹ́sẹ̀ ọ̀tá ọlọ́run ní ọba wọn àáfàá ní nǹkan alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kejì wà fún ìlú màdùrọ̀ àwọn nǹkan tó bá jẹ́ èèwọ̀ tó jẹ́ àràámù tí wọ́n sọ fún wa pé ká ṣe pé ká jìnà sí àwa bá ń ṣe ọlọ́run fẹ́ ká jìnà sí tẹ́tẹ́ ọ fẹ́ ká jìnà sọtí ọfẹ́ ká jìnà sẹ́bọ ọfẹ́ ká jìnà sáìmọye nǹkan tó rí bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ̀ ń wá pè ní almahzurat àwọn ntọ́ jẹ́ èèwọ̀ yìí ẹni tó bá ti ṣe ó dẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run àwòtẹ́ríkù mọ àwòjàbà wà fárọ̀dọ̀ fi kìtàbí yìí àwọ̀ àlàálì sáni rọ̀ṣúlì yìí sallallahu alaihi wasallam àbí ntọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ yẹn tọ́sọ di dandan pé ká ṣe nínú kùránì àbí lórí àwọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó bá ti ṣe irú nǹkan tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ yẹn ẹ ń bá gbé jùúlẹ̀ ẹlẹ́sẹ̀ ni wàrìtìkáàbù mọ́nà lọ́wọ́ ánìhù àwòrán sùúlù sallallahu alaihi wasallam mínàlá àkúwàl wàl àmàl àzọ́yúrọ́ wàl bàtìnà àwọn nǹkan tọ́lọ̀ àtànàbì ní amọ̀dé bẹ́ẹ̀ ọkùnrin kọ́ mọ̀ máa dirun bí obìnrin ọkùnrin kọ́ mọ̀ lu etí ọkùnrin kọ́ mọ́ lọ lu imú ọkùnrin kọ́ mọ́ múra bí obìnrin kó bí ọmọ múra bí ọkùnrin gbogbo tọ́lọ̀ àtànà bí kọ̀ fún wa yìí kẹ́nìkan wa máa ṣe ẹlẹ́sẹ̀ ló ń tọ̀ wájú ọlọ́run ṣé ẹ rí gbogbo àwọn nǹkan yìí nínú ààwẹ̀ àfáwà náà mọ̀ pé kọ̀ ta kálukú bá gbè jùlẹ̀ kí wàá làwọn tí ó máa kọ́ wa lọ́wọ́ nígbà táàwẹ̀ bá lọ tán tó fi já sí wípé ìyapa ọlọ́run kò ní í ṣe é rọrùn fún wa ọlọ́run àbíọ́ ṣáájú àwẹ̀ nínú àwẹ̀ lẹ́yìn àwẹ̀ ọlọ́run mọ̀jà á lè máa fẹ́ ọ́ já lè máa jìnnà àáfààní ẹ̀kọ́ lọ gbọ́ yìí o ṣàìtọ́ọ̀nù òfin wálẹ̀ o èṣù ìtí ní otí ẹ̀ máa ń dùn sí ni pé ká máa ṣẹ lọ́ọ̀ ìyẹn ló fà tánàbí sọ́lọ̀ láàlọ́ sọ́lọ́ pé tán bá ti bá a ṣe wà ní àwẹ̀ wọ́n ti gbé èṣù wọ́n ti tì mọ́lẹ̀ tán bá ti wá tú èṣù lẹ̀ bó o là ṣe ní jẹ́ kéṣù tó máa lò wá torí pé tóun fẹ́ ni wípé ká máa yapa àṣẹ ọlọ́run alámú adé ilé kún yaba ní ádámọ̀ alátàbùdù ṣàìtọ́ọ̀nù ìnáwó lákòmọ̀ àdòwò mọ̀bí wàá ní ìbùdù ní hàdà siratun mustaqim. fẹ́ẹ́ rí gbogbo ẹtọ́ lórí ọmọ sùn ayò ẹni tí bá ń tẹ̀lé tẹ̀sù ní ti ń jẹ́ ìjọsìn náà ẹni tí ọlọ́sẹ̀ ti wọ́ọ̀nù yín sẹ́ǹtì sọ fún yín ti tú àṣírí fún yín ẹ má tẹ̀lé sù ẹ má mú èṣù lọ́rẹ̀ ayò ẹ má jọ́sìn fẹ́ṣù ẹ má mọ wárí fẹ́ṣù tọrọ tààyè ni èmi ọlọ́run nìkan ni ẹ máa tẹ̀lé èmi ọlọ́run ni ẹ máa sìn èmi ni ẹ gbà ní ọ̀kan ṣoṣo eléyìí ni ojú ọ̀nà tó dúró tọ́ tẹ́ẹ̀fì rí ọ̀nà èmi ọlọ́run àáfàá ní àwọn ẹ̀ṣẹ̀ yìí kàbá irú a wàṣọ̀gà irú a èyí tó tóbi bẹ̀ ni o àbẹ́yì tó kéré méjèèjì wọ́n fẹ́ ká jìnnà sí ká máa sá fún torí pé ń bẹ nínú àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní ìyáàkùn wa muhakkirati dùnú ànábì ní ẹ ṣọ́ra fọ́kà ẹ máa fojú kéré ẹ̀ṣẹ̀ ẹ má trivialize ẹ̀ṣẹ̀ ẹ má rò pẹ́ṣẹ̀ kan ẹ eh, these are trivial things no trivial sin before Allah torí pé àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ fojú kéré fàyín náà hùn náà yẹtẹmíìnà alá abúdé àpáyù líkínà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yìí yóò wá sarapọ̀ yóò wá pàyẹrẹ tẹ́sí lọ́wọ́ náà làwọn olóyìnbó ní pé a drop of water makes a mighty ocean tó orí ẹ̀ṣẹ̀ tá a fojú kéré nǹkó kéré ó lè sọ wá di ẹni tí ó padà débi ilé ńlá tọ́rọ èèyàn wà ní ẹ tí ó mẹ́hẹ níwájú ọlọ́run ọlọ́run làwọn á bí ètè èṣù àtìlànà rẹ o tọ́ba wá rí bẹ́ẹ̀ kí wá ní àwọn nǹkan tí ó ràn wá lọ́wọ́ gan tó fi jẹ́ pé àwànú àwẹ̀ o àwẹ̀ tó lọ tán á lè máa jìnnà sẹ́sẹ̀ ọlọ́run jó wúlò fáwa tá à ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ kọ́mọ̀ jẹ́ ìbàlẹ́jọ òbú fún wa àáfà alálàkọ̀kọ́ màrífàtúlì màá sí wà dùnú wà òkú bá ti ha ti Islam kákọ́ lọ ọmọ kí ní jẹ́sẹ̀ kákọ́ mọ̀ pé tí mo fẹ́ ṣe ọlọ́run ọ̀fẹ́ ìbínú ọlọ́run lọ́bádé tá a bá ti kọ́ mọ̀ ìyàwó ní bẹ́ẹ̀bẹ́ àṣẹ́ńtà àfàǹdọ́gbọ́n sọ fún wa ìwọ tó o bá jẹ́ pé ọ̀fẹ́ bọ́ nínú ẹ̀ṣẹ̀ tó o bá nímọ̀ máa ka ń tọ́lọ̀ ń sọ ń tànàbí sọ dẹ̀mọ́ lòfẹ́ ẹnu kó o lò ṣùgbọ́n ba nínú jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gan ọ wà lọ́wọ́ àwọn àáfàá àti ọkọ̀ ọ̀yàn náà lónìí nígbà tá a rí ẹni tó pèrè láàfáà tó ń gé orí èyí kí ló fẹ́ káwọn aráàlú ọlọ́run bá kó tó ẹnì kọ̀ọ̀kan wá ṣe ẹ wá àwọn àfẹ́ ẹni ọlọ́run ìwọ tó ọ̀bà nímọ̀ ẹ máa bi àwọn àfà alẹ́kùnmùlà tẹ́lẹ̀ yìí náà fẹ́sẹ̀ ni àbí èfẹ́sẹ̀ o ọmọ mi obe mo fẹ́ fi fúrú èèyàn báyìí fẹ́sẹ̀ ni àbí ọba tọ́lọ́ mu mo fẹ́ máa ṣerú bísínẹ́sì báyìí fẹ́sẹ̀ ni àbí èfẹ́sẹ̀ mo fẹ́ jẹrú oúnjẹ báyìí fẹ́sẹ̀ ni àbí èfẹ́sẹ̀ ẹ bí àwọn onímọ̀ òdodo tí wọn ò ní sọ yín dọ̀tá ọlọ́run kákọ́ mọ ti ń jẹ́sẹ̀ àti ìyàwó ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì almuhafazatu alalfaraid wàlúwàjìbà àáfàá ní ká wá mójútó àwọn tọ́lọ̀ ń bá pè lọ́ranyàn ká máa ṣe wọ́n pàápàá ká kírun lásìkò rẹ̀ ká ṣèjọsìn tó bá yẹ ká ṣe lásìkò àáfàá ní kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ nínú suratul ankabut quran chapter twenty nine verse forty five ọlọ́ọ̀ni iná sọ̀lá àtàtẹ́ni á ánìlẹ̀fọ̀ àṣà ìwàlúmọ̀ǹkà ọlọ́run ní tẹ́ ẹ bá ń kírun yín déédéé pẹ̀lú mọ́jẹ̀mú àti ìwọ rẹ̀ ìrun máa ń kọ ìwà àbàjẹ́ àwọn ìwà abú ẹ̀ṣẹ̀ àwọn tọ́lọ̀rọ̀ fẹ́ ìrun máa ń kọ̀ fún èèyàn o téèyàn bá ti jẹ́ni tí máa ń ṣe nǹkan ọ̀ràn yàn lásìkò tí máa ń mójú tó tọ́lọ̀ dáadáa àáfàá lára tí máa ń ràn yàn lọ́wọ́ téèyàn ò fi ní máa rí ẹ̀ṣẹ̀ kó sínú ẹ̀ òun ni ìtìkọ́dù rìskọ̀tì sọ̀lẹ̀ hà kọjá sí wípé àárín àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn èèyàn rẹ àwọn èèyàn gidi àárín wọn là ń wà torí pàdánù sallallahu alaihi wa alihi wa sallam ó ní àrọ́júlù aladini khalili falyanzur ahadukum man yukhalil anabi lọ́mọ nìyẹn ọmọ wà lórí ìlànà ìṣesí ẹ̀sìn tó bá ayò anabi wa wọ́ọ̀nù wa pé ẹ̀yà wà bí kọ́ṣọ̀ bí wíẹ̀ ẹ sọ́ra tàlẹ́ fẹ́ mú ayò torí náà ìwọ tó ọ̀fẹ́ máa ṣe ọlọ́run mọ́ wà láàrin àwọn tí ń ṣe lọ́hùn àárín àwọn tí ìrun ti tó ẹja lọ kírun àwẹ̀ ń bẹ lọ́la ẹja bẹ̀rẹ̀ àwẹ̀ ẹja tìlàwà ẹja sàtkáf àárín àwọn èèyàn rẹ òun ni ẹja máa wà kọ́lọ́hún ọba kó ṣe wálé èèyàn rẹ nínú àwọn nǹkan tí ó máa jẹ́ kí asáfẹ́fẹ́ òun ni mọ̀láṣà mọ́tò díkìrì ńlá ká máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ká wà persistent and continuous kọjá pé àárọ̀ àtàkárù dùátótó àṣenáfílà afẹ́jẹun àṣàṣkáàrù afẹ́wọṣọ àṣàṣkáàrù afẹ́wọmírọ̀ àṣàṣkáàrù afẹ́wọlé ẹ̀gbẹ́ àṣàṣkáàrù àṣẹ ìmọ̀lólàjì ní ọgbọ́n ògbé a máa rántí ọlọ́run láàárọ̀ lọ́sàn-án nírọ̀lẹ́ afẹ́kírun akírun tán gbogbo àsìkò wa ká fi máa rántí ọlọ́run lànàbí sallallahu alaihi wasallam àpọ́nlọ́kẹ́lẹ́ àwọn sàbẹ̀ pé láyà zálù lìsánú kàrọ́pù báàgì àǹdíkèrè láà má jẹ́ kí ahọ́n rẹ ọ yẹ kókó jẹ́ kẹ́nu rẹ ọ máa tutù kọ́ máa wet ní gbogbo ìgbà fún ìrántí ọlọ́run ara tọ́lọ́run fi máa ń là wá níbi ẹ̀ṣẹ̀ àtàwọn ìwà tó lè já kọlu ọlọ́run tá a sì rí ìbínú ọlọ́run nìyẹn á pàdé lẹ́písọ̀ two pààtún sọ àwọn nǹkan tí máa ń kọ́ wa lọ́wọ́ láti fi ẹ̀ṣẹ̀ ẹlẹ̀ ilé ìmùfìlún schools náà so nígbọ̀wé ètò yìí ẹ fẹ́ máa pè wá ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtún máa pàdé united islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.